Zaten para káàdì wọn lọ sí èyí lọ lára ti àwọn ọmọ yẹn nítorí wọn lọ sí tó ti ká àwọn ọmọ yẹn báwa tó lọ lọ sí àwọn ọmọ yẹn ìyẹn lára ẹ̀rọ kàkà tó ti di ìbọn kò gbọdọ̀ báyọ̀ ṣùgbọ́n báwa. wàmẹ́lẹ́ àlá. yóò yọ ọ́. bá nínú ìyẹn àtọ́pàá ó sì sẹ́kù lọ́wọ́ tó ń gbé lọ́wọ́ 坚持吧，我。 Yeah. bó tẹ̀ ẹ́ ká ló wà ní ẹ̀ ẹ̀ wá tó ń ta ní àwọn wàhálà tó ń lè ní àkókò ọ̀rọ̀ kò lè ra ẹ̀ tó là ní ìlà rẹ̀ olóòtú bọ́ta gbọ́ gbọ́ ìlú ọ̀rẹ́ òkú wàhálà lẹ́gbẹ̀dà gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé àlejò sọ̀rọ̀ wá wà lọ sọ́là nígbà tá a níbi dé ìgbìmọ̀ dínà àlejò bá rí pé àwọn ìyẹ̀wù sí wọ́n ti ní àwọn ọjọ́ ní méjì àti wọ́n yàtọ̀ tọ̀ tí wọ́n máa fi ṣeré ipá ẹ̀rù ìpàdánù nínú ẹ̀ wọ́n máa fi ṣeré ipá ìyẹn tó wọ́n kà á sí ìgbà táwọn ọdún ni wọ́n fi dunú láti tùbà náà bá lè ti bá wọn yẹn ní ìlú mọ́kà àbí lè di mọ̀dínà. ṣùgbọ́n gbà tó ní pé àrẹ́bí lè di mọ̀dínà yìí tó ń wọ́n ọdún láti náà owó náà lára rárá bí ṣe yọ ọ̀rẹ́ bá wọ. kìí ṣe ní àìsàn ọjọ́ ọdún mọ omi inú ọdún làwọn. láwọn ká ní ìgbàgbé àwọn ọdún lọ́jọ́ ọdún. ẹ yà ní ìdí ọdún náà wọ́n bá wọ́n fún mi ìdí ọdún wọn wá wọ́n ní yídì ẹ̀rí ká lọ́dún wọn fún mi ẹ̀ wọ́n bá ẹ̀ láwọn. nígbà wọn wọn àná bá wọn turukọ bẹ gbogbo gbogbo la ilé yóò bá wọn. àwọn tí a ti lè bí àwọn kan àwọn tó bá wọlé tó pé láti tó lè fún kẹ́rìkì ìrọ̀lọ́wọ́ àyọ̀ àbí àwọn tó lè ní àbí ẹ̀sọ̀ tó bá ti bá wọn ní àwọn eléyìí ẹ̀sìn pé wọ́n yàn fún tí wọ́n yà ọ́ náà ọ̀rọ̀ yìí rẹ̀ náà yẹ ọ̀rọ̀ òun náà ara pé ń bí ṣe àwọn ìlànà ìlànà náà. ṣùgbọ́n àwọn náà tó ta bá yẹ sọ ọ̀rọ̀ àlè ní ìsọ́lá ìsìn náà ló dá ọ̀rọ̀ náà. pépé kẹ́nyà sí ìhùn náà ó lè má ráàyè kírun ó lè má ráàyè tàbí hàn sí ìsìláàbù àti ìjọ́lẹ̀ àti ìjọ́lẹ̀ tó ti yẹ ẹ̀yọ́ tọ́ni gbẹgbẹ ọ̀padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láì fi ọ̀rọ̀ ìpè nínú àwọn Hey. tó ti bẹ́ẹ̀ lọ́wọ́. nínú àwọn ọmọ ìrè ìyẹn ní ọdún ààrẹ ọdún léyà èyí jẹun èyí jẹun ní ìrọ̀lẹ́ léyà. ṣùgbọ́n báwo àjẹ̀wò bá wà ní ìrẹ́ pẹ̀lú báyìí ní ìgbà tó yà kó àpò ọmọ ọmọ atau ọmọdé yá nínú ọ̀rẹ́ bá pẹ̀ tó mú ọ̀rẹ́ ẹjọ́ ń papọ̀ ọ̀rẹ́ tí ìlú ká yín ara sàyẹn ara ìgbé ọ̀rọ̀ bá lápẹ̀. في ó yàtọ̀ ní ìyẹ̀bí mẹ́ta ọ̀dùnàdé náà wáyé tán ká onílò títà nìmọ̀ láti ìlú náà yọ wá sí ilé ọ̀tọ̀ kú ara ìjàwá tó ń tẹ́lẹ̀ tó náà kú kátà sí kú kátà sí. ṣé irú ẹni tó ti wáyé ọ̀nà tó yé ìpèsè ládàá. bẹ́ẹ̀ni. ṣàlàyé ládàá sí ẹ̀ ẹ̀rí ẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ mi. Nam. Ṣé ìgbà tó wá lé ilé ẹni náà ti gbé lọ sí? Nam. Òkú kọ́ sí ọ̀dọ́ wa. Nam. Yorùbá yìí ti bẹ̀rẹ̀. Nam. Ọjọ́ kejì. Àtẹ̀kẹ́ ẹ̀jẹ̀ lọ. Ìyẹn bẹ́ẹ̀ ìyẹn náà kúrú rẹ̀. Títí dákà ti àtọ̀. Ṣé ilé ìyàn bá ti gẹ́gẹ́ ẹni lọ́lẹ̀ lọ? Ṣé ilé ìyàn bá ti mú ilé sáájẹ ìlú ẹ̀ èyí tó bá ṣé àwọn tó kù tọ́jú ọdún tó ń bá nà kí gbèrè dẹ tó ń pé sí àwọn tó bá wọ lọ́dọ̀ rẹ̀ ẹni tí yàn yọ ọ̀dà kábí lè tuntun yìí tó bẹ̀rẹ̀ láti orí ara rẹ̀ tí yàn bọ̀ rẹ̀ àti gbogbo àwọn tí èèyàn náwó tí yàn bọ̀ pátá lókùn ìgbà tó wá ti jẹ́ mùsùlùmí lókùn ìgbà tó wá ti jẹ́ mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bákan náà ọmọ àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn ẹ̀gbọ́n ọmọ bẹ́ẹ̀ tó tẹ́lẹ̀ ìyẹn náà ti tẹ́lẹ̀ kí wọ́n wá lóyún kò sábà tẹ́lẹ̀ ìjọ tó wà kí n sà kálẹ̀ ẹ̀ lọ mọ́ lókè akálàsẹ̀ bẹ́ẹ̀ bá ara rẹ̀ ìfara yóò kù yẹ kó tó bá ara rẹ̀ fara yóò sábà yóò kù yọ bẹ́ẹ̀ rẹ̀ èyí ò ní ẹ̀rọ yìí wá èyí ó kù yìí yóò wá wọ́n àwọn obìnrin tó kú bàtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ porque ní borí kalẹ̀ àbẹ bí àwọn èèyàn bá ti gbọ́ yìí ti bá bá ọmọ ọlọ́run náà pẹ̀lú màdì èyí tó ta ta ní ẹ̀ tá a lè sọ̀rọ̀ lọ àti sẹ́lá bí àwọn ọ̀rọ̀ àbá tí wọ́n ti kù náà ní sẹ́yìn wọn ọlọ́ Thank you nǹkan àwọn ọmọ tẹ̀lé alábàtà kan ní àdúgbò jàmáì àdúgbò jàmáì ẹ̀ ti tẹ̀yàn máa sọ̀rọ̀ papọ̀ bàbá àgbà àti ìjọ wa ní bàbá àgbà fara wọn kó kó níjọ rẹ lójú lóde níjọ tó ti lè jẹ ní ti ẹgbẹ́ ọ̀rẹ́ ayé ti nìkan á kó láti fi báwa tó ta ẹni tí wọ́n fọ́ àti wọn pé báwa láàrin ọjà àmọ̀ pé lóde gbogbo ìdásí wọn tó ń sọ̀rọ̀ pápá jùlọ ìgbòkèlè ayé láàrin ẹgbẹ́ kan ẹni wọn ti ní kíláàsì ní ọdún ọdún rà ẹ àwọn ọkọ ẹ ti wá ẹnu àlọ́ àwọn ọkọ náà èyí láwọn ọkọ ẹ̀rọ ẹ̀rọ pápá jùlọ ọkọ ẹ̀rọ Okay. Okay. Okay. àlẹ́bà bẹ́ẹ̀. lẹ́yìn ìgbà tó wá ní orí ẹni tó ń fẹ́ fà ní máa jẹ. náà. wọ́n bá lórí orí jẹ̀ lẹ́yìn. lọ sí ìlú méjì. náà. nínú àwọn náà. ẹ̀ka lè lọ sí ìlú méjì yẹn. àbí wọn tó bá ti wọn ká wọ́n lọ bẹ́ẹ̀ nìkan. báyìí bẹ́ẹ̀ nìkan wọ́n lọ bẹ́ẹ̀ nìkan. ó di báyìí ìdí tó ká wọn kọ́

àwòrán yìí máa lọ sí ọkọ̀ tó kù jùlọ àwòrán máa fi Now, now, uh, now, uh, lórí eléyìí tẹ̀sán yẹn ọ̀rọ̀ ìmọ̀ràn jàmá àwọn káàdì nìyẹn ó ti ọ̀rọ̀ ìmọ̀ràn àtẹ́rí lórí báàbò mọ àwọn tí wọ́n ní bùkátà sí pẹ̀lú péyìn náà ti débì ẹ̀ńtẹ́ wálé náà láyé sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ péyìn náà ti mọ àwọn kọ̀ọ̀kan bíi obìnrin ká sí ọ̀lọ́kọ̀ọ́ mọ́tàlẹ́mẹ̀mọ́ wọ́n yà pé wọ́n kó tọkọ ẹ̀sà láìsí làwọn ènìyàn mọ̀ pa àwọn ẹni ní bùkátà bẹ́ẹ̀ náà làwọn kọ̀. àyè ti sẹ́ ó ti sẹ́rẹ́ fi wá bì ó ti fi bá sì wá bì ẹ̀sẹ̀ wá bì náà ni ó ti yé ẹ̀ tó bá yẹ pé kó bá fẹ́ gbé wá ẹ̀ pé mọ́sáájú tó fẹ́ gbé wá gbégbé láti ìlú èdè káfí afẹ́ gbé wá fún ìmọ̀ bí wọ́n bá ti gbé wá mọ́sáájú tó ti ẹni wá ti di wá mọ́sálásí wọ́n ti yọ sàká bákan náà ẹni wọ́n bá yọ sọ́tọ̀ ẹni wá ti di wá wọ́n lè fẹ́ gbé kalẹ̀ fún ẹni báyìí o wọ́n ti yọ sàká náà nìyí ti di wọn tó ti ẹ̀fọ́ ti yọ wá láì tó ti yọ ọ̀rọ̀ ẹ̀ tó ti yọ náà nìyí. ẹ̀ka wọn bọ̀ bíyà ó lè ka tó wọn kò tó ẹ̀yìn ẹ̀yìn mẹ́tẹ́lẹ̀ tó tọ̀ ẹni wá ti di wá o àwọn ẹni báyìí báyìí ta wọ̀ pé wọ́n ti bàtà sí báyà ìlà tẹ̀ sílé o wọn o ti yíò ti kọ́kọ́ yẹjú ní abala rẹ̀ ṣùgbọ́n ti yí bì ee ẹ bá ní kẹmẹ́jà ti pé á ti yí bì lọ́dún ni o torí ìdí kan ti fi dùn ún pé ìmọ̀mù àkúrẹ́ mọ̀mù wa dáadáa a sì mọ̀ra wa dáadáa a sì dábàá máa tó sábà ara wa àìwá sábà fẹ́ ṣe nǹkan ó jẹ́ sí wípé á wà á ṣe sani wọ́n tó gbọ́ àwọn ẹ̀ṣẹ̀ kátó ṣe kàn ti gbọ́ èyí ń sábà fẹ́ máa wà nínú ìṣe wa ìyẹn ni òṣìṣẹ́ jẹ́ ká èyí tó bẹ́yà á bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀